Róòmù orí kẹwàá. Ará, ìfẹ́ ọkàn mi àti àdúrà mi sí Ọlọ́run fún Ísírẹ́lì ni fún ìgbàlá wọn. Nítorí mo gba ẹ̀rí wọn jẹ́ pé wọ́n ní ìtara fún Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe gẹ́gẹ́ bí ìmọ̀. Nítorí bí wọn kò ti mọ òdodo Ọlọ́run, tí wọ́n sì ń wá ọ̀nà láti gbé òdodo ara wọn kalẹ̀, wọn kò tẹríba fún òdodo Ọlọ́run nítorí Kristi ni òpin òfin sí òdodo fún olúkúlùkù ẹni tí ó gbàgbọ́ Mósè ṣàkọ̀wé rẹ̀ pé ẹni tí ó bá ṣe òdodo tí í ṣe ti òfin yóò yè nípa rẹ̀ ṣùgbọ́n òdodo tí í ṣe ti ìgbàgbọ́ sọ báyìí pé má ṣe wí ní ọkàn rẹ pé ta ni yóò gòkè lọ sí ọ̀run èyí nìní láti mú Kristi sọ̀kalẹ̀ tàbí. So ta ni yóò sọ̀kalẹ̀ lọ sí ọ̀gbun èyí nìní láti mú Kristi gòkè ti inú òkú wá ṣùgbọ́n kí ni ó wí ọ̀rọ̀ náà wà létí ọ̀dọ̀ rẹ ní ẹnu rẹ àti ní ọkàn rẹ èyí nìní ọ̀rọ̀ ìgbàgbọ́ tí àwa ń wàásù pé bí ìwọ bá fi ẹnu rẹ jọ̀wọ́ Jésù ní Olúwa tí ìwọ sì gbàgbọ́ ní ọkàn rẹ pé. Pe ọlọ́run jí i dìde kúrò nínú òkú a ó gbà ọ́ là nítorí ọkàn ni a fi gbàgbọ́ sí òdodo ẹnu ni a sì fi jẹ́wọ́ sí ìgbàlà nítorí ìwé mímọ́ wípé ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́ ojú kì yóò tì í nítorí kò sí ìyàtọ̀ nínú Júù àti Élénì nítorí olúwa kan náà lolúwa gbogbo wọn ó sì pọ̀ ní ọrọ̀ fún gbogbo àwọn tí ń ké pè nítorí ẹnikẹ́ni tí ó bá sáàpè orúkọ olúwa ni a ó gbàlà jẹ́ wọn ó àti ṣe ké pe ẹni tí wọn kò gbàgbọ́ wọn ó àsì ti ṣe gba ẹni tí wọn kò gbúrò rẹ̀ rí gbọ́ wọn ó àsì ti ṣe gbọ́ láìsí oníwàásù wọn ó àsì ti ṣe wàásù bí kò ṣe pé a wọn gẹ́gẹ́ bí a ti kọ ọ́ pé. ẹsẹ̀ àwọn tí ń wàásù ìhìnrere àlàáfíà ti dára tó àwọn tí ń wàásù ìhìn ayọ̀ ohun rere ṣùgbọ́n kì í ṣe gbogbo wọn ni ó gbọ́ ti ìhìnrere nítorí àìsáyà wípé olúwa ta ni ó gba ẹ̀hìn wa gbọ́. ǹjẹ́ nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti í wá àti gbígbọ́ nípa ọ̀rọ̀ ọlọ́run ṣùgbọ́n mo ní wọn kò á gbọ́ bí bẹ́ẹ̀ ni ní tòótọ́. ohùn wọn jáde lọ sí gbogbo ilẹ̀ àti ọ̀rọ̀ wọn sí òpin ilẹ̀ ayé. ṣùgbọ́n mo ní. Ni Israeli kò ha mọ̀ bí Mósè ni ó kọ́ wípé. èmi ó fi àwọn tí kì í ṣe ènìyàn mú yín jowú àti àwọn aláìmọ̀ye ènìyàn ni èmi ó fi bí yín nínú. ṣùgbọ́n Aísáyà tilẹ̀ láyà ó sì wí àwọn tí kò wá mi rí mi àwọn tí kò béèrè mi ni a fi mí hàn fún. ṣùgbọ́n nípa ti Ísírẹ́lì ni ó wí ní gbogbo ọjọ́ ni mo na ọwọ́ mi sí àwọn aláìgbọràn àti alárìíwísí ènìyàn